يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام لقد فرض الله سبحانه وتعالى الحج على عباده المؤمنين على اختلاف لأهل العلم في سنة التي فرضها الله سبحانه وتعالى قال بعضهم تمت فرضيته في السنة السادسة من الهجرة والقول الثاني أن الله سبحانه وتعالى فرض الحج في العام التاسع من الهجرة وحج رسول الله صلى الله عليه وسلم في العاشر وبهذا سميت حجته حجة الوداع صلوات ربي وسلم عليه أمة الإسلام لقد جعل الله سبحانه وتعالى في الحج فسحة لعباده المؤمنين ونوع الحج وجعله ثلاثة أنواع فعندنا ثلاثة مناسك شرعية الإفراد والتمتع والقران وأيهن أفضل وأيهن فعل رسول الله صلى الله عليه وسلم جعلنا هذه الخطبة هدية عظيمة وغنيمة جسيمة لإخوان الحجيج الذين أقبلوا على بيت الله سبحانه وتعالى ملبين ولسان آدم يقول لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك أمتنا فرضية أو مشروعية هذه الأنواع الثلاثة جاءت في الصحيحين من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع فمنا من أهل بعمرة ومنا من أهل بعمرة وحج وحجة ومنا من أحل بالحج وحده وأهل رسول الله صلى الله عليه وسلم بالحج ما من هذا الحديث يأتينا بيان هذا الحديث بما يكون فيه غنيا إن شاء الله تعالى أمتنا إن الحج هو الركن الخامس من أركان الإسلام كما صح من حديث الذي أخذه البخاري ومسلم من حديث الله بن عمر رضي الله تعالى عنه وارضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس وذكر خامس هذه الأركان وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا وقال لكم بلدها في سوان المسلمين أن ترى لفين قراءة جنيفة النبي صلى الله عليه وسلم أنه بلدها نتبع ما جاك يكون جوا الله بانت لكم كان النبي و بانت لكم لاري أتي أوارا لي النبي أتنا الصحابة ري داكم تو بانسا وتوكي تلوى النبي جوا الجامع باني سببات يا ومو àwọn bí ọba dẹ́dà nígbà ní kẹsì rẹ̀ wípé ipáyà rẹ̀ tọ́pọ̀ wá láti wípé ká máa pa sí àwọn ká máa bẹ̀rù yìí ká ti ṣe gàgá láàrin àwọn àti àwọn ọba nínú ẹni máa bẹ̀rù ẹ níbẹ̀rù tòótọ́ òní ajẹ́ o tọ́ ọba gbàdánwòdè jáwà náà tí ó ti àwọn ààyè táàtì gbọdọ̀ kírun wọ́n pọ̀ abẹ̀mú àdíkà rápùn Umar tó kó àwọn ààyè kẹsínúwá asọ̀dọ́áfù awìdúnrúfù kí mẹ́lẹ̀ hadith yẹn asàrayẹ ṣùgbọ́n alákínà àádá lè ṣe ìmá ààfihàn lẹ́bàáyì kó lè jẹ́ wípé wa tọba ẹwà abẹ́lé mi wò lọ́dún yìí fi ìbùyú tọ́mà lọ́pàá pèrè pé ẹwà abẹ́lé mi wò lè yẹ́kùnù tafasahun wọ́lì yóò fò lóòdó ráhùn wọ́lì yàtọ̀ wà fún bilbaitin àti ẹ̀kọ́ wọ́n bùkátà àdíyà ẹ̀bùn ẹ̀bùn náà ni òun ni záádù nùzàwídùhùn bí ma záwàdà hùn bí i agbọ́dọ̀ fún ní èsè ń pa irú èsè ń pa wo èsè ń pa tọ́ba tó ní wọ́n gẹ́gẹ́ tó pọ̀ wọ́n tó fún wa jàmáà èwo ó ń lè sùn ọba ní dásí nínú gbogbo tí ọba adẹ́dà láàlẹ́pùká máa ṣe wàlìmáàsùmú mọ́nà àtọ́mọ̀lọ́ tí a ń bá lẹ́nìkan ọ̀pọ̀lọpọ̀ ń forí balẹ̀ lónìí kí é mùsùlùmí ọ̀pọ̀pọ̀ ń kọmọ́sá sí fọ́nà lónìí kò fíìlì fọ́ọ̀mù kò níbi jẹ́ ń kọtẹ̀ rẹ̀ sí irun ìjẹ́ndà kíkọ́lẹ̀ lónìí ààwẹ̀ bẹ́ẹ̀ náà ṣé ta bá wá ń sọ yùn ìláwà sọ hajji tó jẹ́ wípé téèyàn ọ̀bà lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀karùn-ún ṣẹ̀tọ́ ọmọ ọpọlọ ẹ̀ tí pé kí lọ́wọ́ fẹ́ fàyọ̀ bí tàǹtì àwọn èèyàn ọ̀tọ̀ ni tí wọ́n ń sìn wọ́n sì wọ́n mọ́sálásí nígbà mùsùlùmí bá ń jẹ àrí ọ̀nà Kakanfò wọ́n mẹ́jẹ̀ àbájì ní ìsáramàtàjú máa mú ń lọ́jẹ́ wé láwá ni ìmí ìfẹ́ jòkó ọ̀nà tẹ̀mẹ̀jẹ́jì wájú ní àwọn ìjó tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ rọ̀ àlàmọ́ ọkọ̀ síṣẹ̀ wọ́n sàwọn fún mi lọ́jú wọ́n bá dọ̀ mi òkúnù àbáwẹ̀ ah, rọ̀mọ̀dọ́ ọdún ìdáapọ̀ ní ìmọ̀pẹ́kò ní ní mílà báyìí nǹkan fún mo fi ń gbáwẹ̀ nǹkan fún mo fi ń sínú rọ̀mọ̀dọ́ ọlọ́run àdìláwọ̀ àṣẹ́sẹ̀ sọ̀fàrà sọ́dákọ́bà ilé ò ní zakati yọ sàárà ní máa ṣe yọba rẹran yọ bọ̀ sọ́lẹ̀ ní olé ní òun yọ fẹ́ràn ra gbogbo ara orí búkulé ayé wọn máa kó lọ́wọ́ bí ó fún àwọn bára lòó yóò bòó sọ̀rọ̀ kàtò wa sọ hajji jama'a mọ́rọ̀ wá bó ti ẹ̀jẹ̀ pé tó jẹ́ kọ́rọ̀ ajé orí bẹ́ẹ̀ annafsu majibulatun ala hubbil fusha ẹ̀mí láìkì fusha dẹ̀dẹ̀mùkẹ́ ẹ̀ẹ́rì wípé àwọn èèyàn fò láti bí nàmbà wẹ́ẹ̀sì wọ́n bọ́ sí nàmbà fáìsì torí gbẹ̀dẹ̀mùkẹ́ tí ń rò pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni gbẹ̀dẹ̀mùkẹ́ kọ́ ẹ̀sìn ni ẹwọ ìgbésí ayé ẹ̀bù kó jẹun kó mu kó sì trafukati torí pé ìpìlẹ̀ ẹ̀mí wa ẹ̀mí wa máa ń láìkí freedom kọ́mọ̀sì ní àmọ́ kọ́mọ̀sì lọ́wọ́ lọ́wọ́ jẹmọ́ èèyàn tí inú ilé rẹ̀ tó ní tí ó jẹ tí ó sì ní jẹun gbàmí ìdálẹ́ tí èsì ní Ramadan ṣùgbọ́n wọ́n pé ààwẹ̀ ní ọ̀gbọ́dọ̀ débi oúnjẹ o ọkàn náà mọ́pá pọ́dẹ̀ ní ápùnù fríjì o ààwẹ̀ náà nìkan ààwẹ̀ fọ́ mi jẹ́ o yóò tún fọ́ ọmọ náà dọ́bá fọ́ọ̀yàn jẹ́ náà yóò tún fọ́ ọwọ́ pé wọ́n ti di ọkàn rẹ̀ káwàwọ̀ hajji méjìlá kú sí ibi hajji àwọn tí ń lọ sí hajji 90% wọn àwọn tó yẹ ká kọ́kọ́ dájókò kájí wọn dọ́lọ̀ mà bóò nìran bóò nígbà ṣùgbọ́n wọ́n lówó tí wọ́n ìlọ́lọ́ àwọn fújì nàmbà 5 àwọn tí wọ́n fẹ́ lọ sí náà tọ́rọ̀ yé akọ àdátihun kí n láti lè àìní ọdá wọn jókò hajji ó di ń téèyàn fi ń de tọ́ọ̀gì mẹ́lẹ̀ tí ń bá ti mú àlọ́ ájì chief ẹmọ́ àwọn ọmọ ẹ̀lọ́sí ájì wọn ò lè fún ẹ̀rọ ìmẹ́lẹ́lẹ́ mẹ́nu ọlọ pàǹráyè wọn mọ̀ ní wẹ́yìn ó sì ṣe bẹ́ẹ̀ tó chief tẹ́wà ti nínú ẹ̀mọ́ sọ kò sí ìrànmẹ́ka tó gún plane láti inú àpò ti gún plane kò sọ pé lọ pàdé mọ́kọlọgbà tam èyí nìyẹn ọkàn yìí mo tó dé mọ́kà àìrí èyàn mọ́ yá ike mú wọn dànù kí láadé nídìí ajá lásíwájú ni mọ́ àtẹ́ ẹmọ́sẹ̀ mi pé o gbé ní ẹ̀ ajá lásíwájú lẹ́wọ́ bẹ́ẹ̀ sì ni hadithu kan wá ṣùgbọ́n ẹnu kùn ẹnu tó wá fún yìí àti wá rámà àìmọye nǹkan tó ń jẹ́ mọ́ wípé ha in tí ó tẹ̀lẹ̀ gbẹ̀yìn bàbá náà bí ṣe kọrin ẹ̀fún ató ibi táwọn sàábẹ́lẹ̀ bá ní dèdé ní ẹ́dèdé òun nǹkan tó jù bẹ́ẹ̀ lọ tọ́rí gbẹ̀yìn gbà mánà rẹ̀ kò sábúrú bí mánà rẹ̀ sáré ní nǹkan nú yá kí ẹlànà ìzàmánà nù wọ́n àsìkò kan bọ̀ káwàgbọ́ ó wò pé àdíìsù ṣètùmọ̀ rẹ̀ dà afọ bláṣì kọba ìtìyàn fi kiri kí ní kó ló bọ́ lórí gan wọ́n láwọn kan bẹ̀ tí wọ́n fi sí ara àwọn òpó bẹ̀ in tí ó gbà wọ́n kó lẹ́nu wọn wọ́lọ́n lọ wà àwọ̀sátùhùn ìtìjárọ̀ kọlàkọságbé tó wọ́n fẹ́ náà òwò làwọn ọba lọ ẹlẹ́kùn ẹni wọ́n fún kílò mélòó wọn lẹ́nìkọ̀ ọ̀kan tó kílò 50 o alhamdulillah èyí náà yóò rìn bí ẹ̀yọba ikú nǹkan wálé ẹ̀dàkùn ẹjọ́ wọ́n lè aláwọ̀ kéyàn máa dáná fáwọn aláàdì tàbádọ́n olóúnjẹ làwá bí mo ti lè rówò ní padà wà fún kọ̀rọ̀ uhun àwọn aláìní ìgbà náà tí wọ́n bá fẹ́ ṣáájì àwọn ọmọ ṣáájì lè mọ́sálà ẹgbọ́n wọn ẹmọ fún ìyàwó tàbí nánà Saudi máa fàyàn látọ́wà ní pé fóònù ìdìbò kàtà ní lójú títí ẹwà lẹ́ẹ̀nìkan sọ bẹ́ẹ̀ lórí ọlọ́run òpó odò Saudi o ó ní ọmọ fàyàn báyìí wọ́n máa pé sóò nídìí owó ni ó ní àtijọ́ tó ti dé òun rẹ̀ kó pẹ̀rù fún wọ́n padà lé òun àmọ́ padà lé o dúó pọ̀ kẹ́kọ̀ọ́ ẹwọ́ tó sọ lẹ́nu jàmáà hadithi pọ́n tí ó gbà tí ó gbà tí ó gbà tí ó gbà wáré ẹnukùn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ sáwàgbò orí pórí bẹ̀ báyìí tàbá náà bí ìsì sọ yíò ní pé àwọn tí a ń gbà wá kò sí múṣílà ní wọn ọ̀pọ̀lọpọ̀ lè sọ pé kò rí bẹ́ nítorí wípé tí a sọ fún àpéyíwọ́ wà nígbẹ̀yìn ìgbà èyí tí a lè bèèyàn dẹ̀un yóò jù bẹ́ẹ̀ lọ kò sí wà ní rí bẹ́ẹ̀ kí wọ́n tún kírètì ìran kan nínú ìran zina wọ́n máa pè ní aláràpá ayé ọwọ́ gbà bó ṣe wà yẹn alájà ò lè dà mí èmi náà dẹ̀ lè dà àlejò ní ọ́ because ibi tá a ti pàdé ààyè ńlá ni ah ṣe ń tọ́wọ́ bá pẹ̀lú lẹ́sẹ̀ àbí ńlá sọ̀rọ̀ sábákà náà yìí àwọn èèyàn ó ti mú dé tilẹ̀ báyìí kò èmọ̀ bóun ó dé o ibi ẹ̀rú ọlọ́run ti bà mí kéèyàn wà nù plane kó sì máa wo bluefield ibẹ̀ mo ti rí pé ọlọ́run ìwọ́lọ́mọ́ máa lè jẹun náà náà àà ah, títóbi rẹ̀ jẹ́mọ́ra awá ń rọ àwọn àfẹ́ẹ̀sìn táwà jí àrọ́wà àti fún wọ́n jọ àwọn mọ́dá yìí a sì tó ń rọ̀ wá gbogbo ẹmbá ń bá ní sọ̀rọ̀ tó bá ti pè lọ́rọ̀ ọlọ́run lásìkò táwà yìí táwà délé padà a ẹni tí ó bá sì ń bọ́ wá sọ̀rọ̀ tó bá jò òtọ́ ní ń sọ fún àmì kò sí tó sọ fún apẹ́ tí ń sọ́nà ti ti ogbẹ̀ ṣùgbọ́n bóò láti kọ́kọ́ bóò tọ́ yìí wọ́n ẹlẹ́ẹ̀kejì bóò láti wá máa jẹra wá ń pa láti lè bá máa tẹ̀lé oní tù ṣùgbọ́n yóò fẹ́ ká ti ẹ̀gbọ́n mọ́ délé pé a ti ẹ̀mọ́ dàjẹ́ tó tó jẹ́ tọ́píìkì tí ọ wà lókè o ní pé ájíò ní 99% gbogbo hamla ó ti di business mo lè jára sọpá sí ilé jára gbájí mo ń tọkọ̀ ọkàndà hamla lẹ́nà tẹ́ ẹ bá pẹ̀jọ́kò lórí ìdàjúwájì pé òun kọ́wọ̀n yẹn ìwá ìrìnà ọmọ sọ ní pé àwọn eléyìí ẹ̀sẹ̀wó sọ́dọ̀ ọ̀nà àkóyìn lọ́wájì ẹ̀ẹ́sì si ájìbọ̀ ti ti ránà sàtẹ́lá ẹ̀kàn béèrè bèèrè mẹ́wàá lọ́wọ́ rẹ̀ yẹ̀rẹ̀ ah ṣe ẹlẹ́ fún mílítà tí kí n fi pé àfáwà aláàfáà gangan gbà ní tí ó mọ̀ wí fún inú ma. mo dá dé ànábì mo dé náà kìnnì kan mo dé mẹ́dínlẹ̀ gbọ́ ọ̀pọ̀ sáàsọ̀ ẹ̀yà ma wá oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi aṣẹ́ òṣọ́lì tí wọ́n jẹ́ àfáà mi ní mamlaka kọlọ̀bà gbàgbọ́ wọn olóǹtí mọ́ sọ́dọ̀ àbúrò wọn kan wá wá láti ìlú wọn lọ́tọ̀ wá láti pọ̀ sí ánṣẹ̀ parí ájíbọ̀yá bí ọ̀sẹ̀ ọwá pè mí ó rá ìyàsùlẹ̀ ìmáyìn من ضمن القبول للنيجيريين قلت على صفا ورا نيجيريا قالوا انت با حجهم من كلود قل والله رأيتهم مساء عرفة يرقصون رجالهم ونساؤهم قلوا لي اتوقوا واتوبهم ni pe won niro le arafa ti anabi تي، titi titi o sare fe ba to kula to run owo ko to ko be mo muzdalifa adua yi ni agbára ba ni àsìkò ilé òun rí àwọn ọmọ nàìjíríà àtọkùn àtobìn tẹ́ ń jó wọ́n sì ti sọ fún àpẹ́kọ́ kálùkọ́ ra sábákà lọ tí ó sì gbọ́dọ̀ dé nǹkan orí táìmù wọ́n mọ̀ gbó lọ́wọ́ wọn yóò yà tó ti ṣẹ́ tọ́lọ́ wípé ìsìláàmù yàtọ̀ kẹ́pẹ̀ nǹkan mí ilẹ̀ fẹ́ràn mi ẹ̀sọ́ kápẹ́ tẹ́ fẹ́ràn mi rẹ̀ bí wọ́n ṣe ní a ṣe ọwà lápọ̀ọ́lẹ̀ o tọ́ọ̀bẹ̀ ìsọ́bẹ̀ tí wọ́n wá torí pa àbá ẹbá sọ ẹ̀wọ̀n ìran yìí jẹ́ o bọ́lọ̀ ń bá ti ránṣẹ́ sí òpí ọ wọ́n wá aṣọ ẹ̀sìn ọlọ́run bí ẹwọ́ ìzáàbù àbá àti báàrùn báàrùn ó ṣe lóró bẹ́ẹ̀ ti bá kọ́ ìran ájì nítorí pọ́lọ̀lọ́ fi ìdẹ̀kù sínú ẹ̀sẹ̀ fún ọwá ṣe ní mẹ́ta fútàní bẹ̀dẹ̀mùkẹni èyí tó bọ́ mẹ́rin kéyìn òmú haari tí èyí bá di pé hajji mọ́ bẹ́ẹ̀ sẹ́yìn owó pọ̀lọ̀ wọ́n mi láti ti hajji yóò rìn tí ó mọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí ọwá owó ń bẹ ṣùgbọ́n ah, ah, eh, àsìkò mi fún yóò rìn tí ó mù àsìkò mẹ́kùsọ́ yóò rìn òun ti ní ẹ̀rí ìlọ́báàkì wọn èwo lànàbì ṣe àmàbọ̀mẹ́ sallallahu alaihi wasallam li'annahu la ya'ti bi shay'in illa bil afdal salawatu rabbi wa salamu alayhi bil afdal wal anbal salawatu rabbi wa salamu alayhi jama'a ìran mẹ́ta nìran hajji ta wàtàmàtòrò kí ni ìran kọ̀ọ̀kan bó ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan a ń sọ ilé ìkọ́ máa jẹ́ gífì fáwọn tí a ti dí ọ̀run kó sì máa jẹ́ gífì fáwọn tí a ń palẹ̀mọ̀ tí a ń lọ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn àgbàlagbà nígbàtọ̀ bá sún wọn ní bẹ́ẹ̀ bá ti ẹ̀rọ jama'a ní èdè hajjá lásọ́dì lè ní àwọn èèyàn kan bẹ wọ́n fẹ́ lájára wá sọ́dì wà láìwò ní sálámà ìrùn àti ó dùn hajjá lásọ́dì tẹ pé ọ̀rọ̀ rẹ̀ kò sí inú tí wọ́n bíyàn náà sàárè pé wá ó sì kírùn fọ́lọ̀n fọ́dú adúọdún ọ̀ lájára lásọ́dì gbà tọ́lọ mọ́kàtọ̀lọ̀ tó múrọ́ òníbíyàn kódà kéèyàn ọ̀bá ìlà tọ́wọ́ ajá pé tí ó di ọ̀la òun làgbọ̀ yẹ́ ẹ̀tìtọ̀ gbọ́ yóò sì tún sórí rẹ̀ ju ẹni tó fagidí lálọ kí lè rí wa jẹ́ àti sunan ó sọ lọ́nà ní yẹ́pọ̀ sọ́rọ̀ lọ́nà hajjọ́ jọmọ̀ kìyàmà ọlọ́run ó gbé òkúta yìí dẹjọ́ gbàlì kìyàmà làwọ́ àìná ni yóò sírù bí hìmá wàlìsánù yẹn ti kùbí ọlọ́run ó fún lójú méjì hajjọ́ lọ́sàd yóò máa rí máa wò wọn kọ́ọ̀kan gbogbo ẹn tó jẹ́ pé torí èmi ọlọ́run ló fi láọ máa mú abóòdè mo fẹ́ forí jẹ́ sọ́jọ́ ráì ẹgbọ́ ohun tí ó máa bóòrùn lẹ́nu ẹlò nígbàtí ọba fún ọrùn rẹ̀ mọ́bìnká ẹmọ̀ pé ah kọ́lá tí kéfè rí bá ń bẹ́ẹ̀ tó bá wo bá ṣe ń ṣe ń jẹ́ àwọn mùsùlùmí táà ń ṣe ń jẹ́ àṣọ́ tó bá ẹgbọ́ yé pé ọlọ́run ló ní àgbọ̀dọ̀ mọ́la yóò ní fún ìsìláàmù tẹ́ sọ wípé ọlọ́run fi rọrùn bẹ́ kí ni jó mi kí ni jà kọ sáànú ni ànúbò torí pé ọ̀tọ̀ ní tíbẹ̀lẹ́ ní ọkàlùkù tó fẹ́lá àwọn alẹ́jẹ́ pé torí ìtọ́lọ́run èèyàn ni wá jama'a alifrod kí ni à ń pè ní alifrod wọ́lì بالحج فقط، والإحرام بالحج فقط. كان kéèyàn ò gbé ìrọ́mù kí là ń pè ní ìrọ́mù aṣọ méjì ní fáwọ ọkùnrin izar ìntàárò mẹ́jì àti rìdá àti ìntàá pàkájà sókè káàkì gbọdọ̀ wọ́n kankan tí ọ̀rán sí sálẹ̀ sáwọ́lẹ̀ bọ̀ bàtà ti ọ̀rán bàtà òdé bí ìntàǹsọ̀ ṣùgbọ́n onírú bàtà ti àwọ̀ náà táǹsọ kìí sí bàtà tí ó gbogbo ẹ̀sẹ̀ kan ọ̀rọ̀ ìrọ́mù káfẹ́ sọ ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí ní òfin ní máa go deep síbi àwọn nǹkan kọ̀ọ̀kan aṣọ yìí ọ jẹ́ fún ọkùnrin ìbéèrè wa wá tí ẹgbẹ̀rẹ̀ ni kọ́ jẹ́ wáìtì kìí ṣe dandan o nítorí pé tó bá tún di ọjọ́ mi ìṣẹ́ bá lẹ̀ rọ́lùmí ìtòlówó wáìtì láàrin wáìtì láàrin bó ṣe jẹ́ pé kìí ṣe dandan ní kọ́ jẹ́ pé wáìtì wọ́n èyí o ẹ jẹ́ káwọn àfẹ́ẹ̀tì ọmọ sàsọyé fún àwọ obìnrin wa ń kọ́ ẹbá ní sọ fún àwọ gbogbo ẹn tí ń kòyàn lọ mẹ́ka aṣọ tẹ́ ìrànun tẹ́ bá pè ní ìrọ́mù fáwọn obìnrin kìí ṣenú ẹ̀sìn ilẹ̀ tìrí o ṣùgbọ́n tẹ́ bá pè ní aṣọ ọ̀dánimà nígbàtí àbámá títí ájìlọ́ fúra yìí àbí obìnrin bá wọ̀ tẹ́ẹ̀kẹ̀ pẹ̀ lásọ̀ ọ̀dánimà kọ̀sábúrúmẹ̀ nítorí pé obìnrin kò ní aṣọ ọ̀rán kan pàtó wípé ní rọ́mù wọn bọ́lọ̀ ń ní wọ́n máa múra wọn kí wọ́n máa búra wọn dáadáa wọ́n mọ̀ wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ó sì múra ojú wàláhì ibi ìtọ́lọ̀ ló ti jí mi kọ́ọ̀tù lẹ́nu olóró wípé mo fẹ́ wo ẹnu àlà ọlọ́run mo fẹ́ wo àyè ọ̀wọ̀ sọ́dọ̀ ọba dẹ́dà tó pè mí mo fẹ́ wo àyè ọ̀wọ̀ níbẹ̀ jẹ́mọ́ bàbá lásọ́rọ́kì bọ́sọ́rọ́ nọ́mà rẹ̀ bí ìrọ̀ ó sì níbi tó jẹ́ pé tí yàn bá fẹ́ wọbẹ̀ wọ́n wò pé irú tàlélé wẹ́n ó sì lè ó lè bọ́sẹ̀ yìí fẹ́ǹsì wọ́n lẹ́n tó lè wọlé fine báńkì tí ó gbówó ayé ní bẹ́m̀bẹ̀ egbówó àwọn èèyàn kẹ́kọ́lé tẹ́lẹ̀ wọ́n wà kọ out of bank for staff only sáàdì kan tàní sáfù àǹkà tí ó dára wọn bà pẹ̀lú bẹ́ẹ̀ uniform náà ní o bí kíríkà ní ẹni ni o ọba àdẹ́dà ní kọmọ ẹjẹ́ ọwọ̀ fún ààyè ọwọ̀ rí ọwọ́ alẹ́nu olóró nàìjíríà ní tiẹ̀ gbogbo olùpátá ló náà kọ́ ní ta fẹ́ sáré sọ kàbá sáré mú àdéhìsì wa nípa abádàbí ti ń pin bó ti ẹ̀ jẹ́ pé tọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ń bọ́ sórí òfurufú sáábà pé plé làǹgùn ìgbà tábà sí láńdì àti bọ́ sínú mamlaka àti kọjá rẹ̀ wọ́n máa ń sọ tọ́wà ti kú 30 minutes bó láti gbé ìrọ́mù nǹkan láfẹ́ sọ ìrọ́mù ó ti san ilé ọ̀pàkájẹ́ ilé in tí ọ máa sọ ní wípé àníyàn ní àkọ́kọ́ fi ń jọ yàtọ̀ àníyàn náà ni pé mo fẹ́ ṣe ájì nítorí tí ájì kẹtọ́lọ̀ ń fẹ́ yọ̀nda fún tí ó ṣe náà nú o náà sì ni ó jẹ́ kọ gbére fún a ma wá sọ wípé labbaika hajjan a sì lè sọ pé allahumma labbaika hajjan ọba mi mọ̀ ń wá jẹ́ pé rẹ̀ báyìí láti wá ṣe hajji ká fún ọba ìtí ọmọ jẹ́lẹ́nu tí ọmọ fi bọ́ba dẹ́dà nájú onáà ní kọ́ máa ṣe tẹ́líbíyà tẹ́líbíyà yìí ó ní labbaik Allahumma labbaik annabi ṣe ṣùgbọ́n tá a bá wo tẹ́líbíyà at-talbiyatu takawwanat min salasi jumalin jumla mẹ́ta sentences mẹ́ta ó ní tẹ́líbíyà ti kójọ wa kullu jumlatin ibùtádà àti bí labbaik bẹ́ẹ̀ sì ni gbogbo júmùlà kọ̀ọ̀kan yẹ gbọ́sẹ̀ ìsìkọ̀kan ìlọ bẹ̀rẹ̀ pẹ̀lú labbaik bá nàbí sì sínú labbaik allahumma labbaik one labbaik la sharika lak two labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak ìdàrú tí ó ti dàrú máa lọ ti pẹ́ o náà ni bá ṣe labbaik allahumma labbaik labbaik la sharika labbaik inna la labbaika ni wọ́n máa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan labbaika Allahumma labbaik labbaika la sharika lak labbaika innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak jama'a kakọ́ mọ́ lọ tí a rí ẹn wọ́n lẹ́ nìkan ní ọgbọ́n náà náà nìkan ní ró èmi ti ẹ̀rùn tán nígbàtàdé ta ti fẹ́ sọ́kò lóní à e,

fún ọlọ́run ọlọ́run ti àláyé alámùmọ́ ní kọ̀lákọ̀ tí ọ̀mẹ́ ni ó dá ní náà òun náà lọ ẹnjíníà brain wa bó ṣe gbé kalẹ̀ wọn ṣùgbọ́n níbo lẹ́ìsàkà mí fìlì ṣe nígbà kan sọ pé ẹnikẹ́ni òun ò ní dẹ́sẹ̀ mọ́mbà kó lè jẹ́ pé ńgbà tí àmàlẹ̀kọ́ ọba fìbínú lẹ̀ òun wọ́n lẹ̀un غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون àti ìsọmọ̀lẹ̀ká o ọlọ́run dá àkùkọ ńlá kan ẹsẹ̀ rẹ̀ ń kẹ ilẹ̀ kéde kó gbé rẹ̀ sí nǹkan ọba ọlọ́run òsì sínú sánmà lẹ́yìn sánmà omi ni lẹ́yìn omi ìtì mẹ́mẹ́ lẹ́yìn wà lórí

liyaqdi Allahu amran kana maf'ula ẹwọ tẹ́líbíyà gẹ́gẹ́ ẹ ìsáàtù kí ni ìdájọ́ ẹni tó mú wàrà mú lọ ìsáàtù kí ni ìdájọ́ ẹni tó pààyàn tó ṣekiri kan tó ga ìsáàtù kí ni ìdájọ́ ẹni tó fẹ́ lọ fi àájì kàmpé ìsáàtù kí ni ẹni tó fẹ́ lọ fi kíríkà náà ṣe bí n tàn sọ̀rọ̀ ọlọ́wọ́ bá mi ìwọ mọ wá jẹ́ pé o làbẹ́ìkà láṣẹ̀rí kàlẹ́kì mọ wá jẹ́ pé rẹ̀ torí òdorogún ọ̀lọ́bà kan wọn ò ṣe é fẹjọ́ rẹ sùn kọ́ wá tijú ṣe ń tọ́ ọ̀fẹ́ ṣe torí kí wọ́n mọ̀ bá rọ̀ lóye ò ní làbẹ́ìkà iná làhàmdà àní mọ wá jẹ́ pé rẹ gbogbo ń tẹ́ ń pè ní ìran wọ́n ní ẹ̀mẹ́ta àti ìdẹ̀ra èyàn jẹ́ pẹ́sẹ̀dì ni ó ẹjẹ́ kan kò sẹ́n tó dà nǹkan ni ìkẹ́ rẹ̀ náà ni ọlá rẹ̀ náà ni lẹ́kà wal-mulk gbogbo ẹ̀wọ́ ló ní gbogbo ọláyé ìpátá ọwọ́ rẹ̀ lọ́wà la sharika lak mọ́ wá bọ́ lálejò lẹ́n tí ń kẹ́ bájà rẹ̀ pé kò sí orogún pẹ̀lú rẹ̀ ọba àtòníọ́ ọ̀rẹ́sẹ̀sẹ̀ wà débi tí ó ti lẹ̀kùn olóhun ọ̀lẹ̀kùn ẹni tó ti dábọ́lá ti bẹ̀rẹ̀ ẹ̀sọ fún kálukú kò ní ìdíkẹ́ nìkan ọdẹ̀ nìkẹ́ láàmù in tó ń wí lẹ́nu yìí tọ́ bá rí bẹ́ẹ̀ wọ́n máa ń ti yẹn bí ó rí bẹ́ẹ̀ wọ́n rọ̀ ń gbìyànjú ẹsẹ̀ yọ́ mọ̀ wá ṣọ́bà ń lọ olókùtì ọjà ìsìkàrò ẹ̀ wọ́n wà lọ́kọ̀ ọkùnrin wà gbóhùn sókè àwọn inú ọmọ wá wí láti nìkọ́ọ̀tù yẹn àti inú plẹ́nà jẹ́ ní o nìkọ́ọ̀tù ojú ayé náà ní o bẹ́ẹ̀lẹ̀ ló ti gbé ní o inú trẹ́lẹ̀ ló ti gbé ní o títí tí ó fi dé maka wàyẹ́kútọ́rù lè háájú àtẹ́líbìyàtà ìdárọ̀ alibaita hanal aláàlájì yóò wà sọ́ọ̀pù làbẹ́ẹ̀kà lọ́mọ́ làbẹ́ẹ̀kà nígbàtọ̀ bá ara ògiri

ẹn tí ń ṣe ajábi ṣe umrọ́ yìí tún ṣe tọ̀wáfù lọ labbaika Allahumma labbaik labbaika la sharika lak àdúrà lọ máa ṣe bí tọ́jẹ́rùkù yàmání sí ibi tẹ́jẹ̀rẹ̀ sọ́dùwà ọmọ tó rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar jama'a ajiye kere ẹgbọ́ ẹ̀sẹ̀ sí mẹ́mbẹ̀ ni ẹ ń bá ṣẹ́bẹ̀ṣẹ́ ní àṣẹ́yìn annabi ọlọ́ni sọ fún pé kọ́mọ̀ retí ẹ̀sẹ̀ kẹ̀kẹ́ lọ́dọ̀ mi jú pé yọ wà ìjẹ̀nà àjẹ̀nà sọ́rọ̀ ọwọ́ àrọ̀ bá ẹni tọ́ mẹ́ náà kú àjẹ̀nà ni ọ́tàdé fò náà o ń pè ájì mi travel tẹ́nilé rẹ̀ jóná tí òun ìkú àjẹ̀nà ni ọ́tàdé fò o náà o wọ́n wá ń mú orí àlìjẹ́nà yẹ wọ́n wá ní wọ́n gbé fún ẹni tó bá ṣe hajji al-mabrur al-hajji al-mabrur laysa lahu jaza'un illa al-janna àájẹ́ wípé kìí ṣe síẹ́síẹ́ lára pé kìí ṣe síẹ́síẹ́ ẹwẹ̀ mọ́ ọlọ́run mo fẹ́ rán lọ Mẹ́kà torí pé bàbá wa tẹ́ ìjáde láyé

torí kíni ṣe bí kó mọ́ bá dìrẹ́gbé náà ni torí kíni ṣe bí kí sẹ́yọ̀ mọ́ bá sọnù náà ni òun kálukú wá ń kánná sí lójú ayé ara rẹ̀ fúnra rẹ̀ kí ló sì fà á àwọn tó ẹ̀ká dájó kò ká máa ṣẹ̀ṣẹ̀ pọ̀ lọ́rọ̀ ẹ̀sìn àní arówó kólẹ̀ àìmọ́yàfà inú tí ànà ní ti ń ṣe ájì lọ́dọọdún ṣáàjì lọ́rin ẹ́ wọ́n hà ní kò sí tí wọ́n mọ́ ń pàájì bàbá ló tí ń pèrè ní bàbá dì ní yóò sì máa kàn tọ́gì lọ torí pé kèé ṣe pé kọ̀mọ̀tí ṣe irin iṣẹ́ làwọn eléyàn kèé ṣe ájìkọ̀ lọ pàdé ọlọ́m̀bẹ̀ jẹ̀má méjì náà lẹ́tí lọ rẹ̀ o ẹ̀yìn tó pẹ́tọ́ bá ọlọ́láyà àtẹni tẹ́lòmí ìbá débẹ̀ ọlọ́ni yọ́ wà àtọrọ ayé ẹ sọ fún pàánì fún ní ìkàkà lọ́rùn ààrẹ tó tọrọ second term bẹ́ tọrọ àjúwà méjì gbà mọ̀ wọn kàbá second term ó sì rí bẹ́ mọ́ wà ní kiri ọdọ́ kan àwọn sọ̀rọ̀ ẹni kí wá ń sọ̀rọ̀ kan mọ́ wá ń bá sọ̀rọ̀ pé ẹlọ umrọ ẹlọ belon ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹni tí wọ́n bẹ̀rẹ̀ gbẹ̀mí ẹnjìníà ló ń tọ́ ẹnjìníà mọ́ ní ah ustaz ẹ̀dàkùn ẹgbẹ́ nǹkan masọ́rọ̀ ọba dákọ̀ ọdún tọ́lọ sí ájí ó ní wọ́n sọ fáwọn ìpè méjìlá àdúrà tẹ́ ní ìdí o tẹ́ bá kọ́ ríkà bá àdúrà tẹ́ bá kọ́ sí àtìgbà tẹ́ bá fẹ́ ṣe tọ̀wá fún gbẹ̀yìn àdúrà ẹyọ kàtìlẹ̀ gbọ́dọ̀ sí nínú àti ṣe buwájì ń

ó ní tí èjì sí àfá iná wa máa rántí nínú àgbà ẹ̀dà kan ní ìkẹ́ tó bímọ́ bọ́yá tó padà sọ́hun o ààyè ọwọ́ ni ààyè ma ni ààyè èsì ààyè sí èsì ọ̀kan náà àwọn èèyàn wa ló bú ẹkún kí ló sì fẹ́kún wọ́n ti dè wọ́n náà ni tó bá kọ́ ní kàbá àkúgbà tó bá kọ́ ṣe wọn ò ní kílẹ̀kùn mọ́ yọ́ lọ sẹ́mà ni ọkọ̀ rẹ̀ lọ́sọ̀wọ́ ájí wọ́n jọ̀lọ̀ náà ni wọ́n ti wọ́n wọnú kàbárọ̀ ìtìyàwó kàbárọ̀ kàbárọ̀ lóbìnrin jáwọ́ kù lára ọkọ rẹ̀ lọ́nà ẹ̀ ní yílẹ̀ ló ń pariwa lọ́wọ́ wọ́n ti ní tí àbá kọ́kọ́ wí lọ́gbà wọn ọ̀fẹ́ má kíná o gbàdúrà mi ọkọ rẹ̀ kọ́kọ́ dúró sí wọ́n fún jọ sọ fún náà ni pé àdúrà tí àbá kọ́kọ́ ṣe o kò sí jọ́ dàdúró o ń kàlùkù bí ẹ ṣe ń dé wọn ládé òdì nù jẹmọ́ ní òlà tó fẹ́ sẹ́ni ọlọ́njọ́ jẹ́ abádádá lọ́dọ̀ rẹ o gbogbo wa ti gbà pé ẹ̀sìn náà láàfin ní sẹ́sìn lọ́rọ̀ ẹ̀sìn làwà sírí àti ní àti agírí ráyì ìntẹ́ ilé bẹ́rẹ̀ òmìnir ìdàṣẹ́ ìsáàṣẹ́ inú olè sọ báyẹ ẹlẹ́ kí ó ṣùgbọ́wà náà lọ́pọ̀lọ́ bá lè fi jọ ìjọba wínà ẹni tó ti tọ́tọ́ pé ájìlì kẹlò bẹ́ẹ̀ ti fọ́ bàdẹ́dà ó ti ń sọ làbẹ́ríkà lọ bó ṣe rí kàbà yóò sọ yóò wà bẹ̀rẹ̀ ìrọ́mù rẹ̀ tó ṣe yóò ti ọwọ́ rẹ̀ bá bí yóò tán èyàn ìtọ́kẹ́lẹ̀ sókè yóò wà bẹ̀rẹ̀ tọ̀wáfù tọ̀wáfù lè kùdúmì là ń pè ṣùgbọ́n òun òun yìí tọ̀wáfù lè lílì ifrad sunnatun mu'akkada yóò ṣe ṣùgbọ́n yóò mọ̀ wá pọ̀sẹ̀sẹ̀ ní ṣáútọ́ àkọ́kọ́ lẹ́ẹ̀kejì ẹ̀kẹta yóò mọ̀ pọ̀sẹ̀sẹ̀ báyìí yóò mọ̀ sí ìgbàdúwà ọba wá yípo lẹ́tẹ́lẹ̀ méje yóò lọ rí ìyànná fílà àrákà méjì ní makọ́mù Ibrahim tí ọba wá sáàyè ń bẹ́ gbogbo mọ́sálásí náà níbi tàà sí máa kírun fọ́lọ̀ ìntàwọn èèyàn gbọ́yẹ̀rẹ̀ ẹlòmí wọ́n sì fẹ́ ẹ̀ṣẹ̀ dá lọ́rùn pé makọ́mù rẹ̀ náà bá dákọ́ makọ́mù rẹ̀ náà dákọ́ ẹmẹ́jì àti báyìí máa ó rọ̀kọ̀ kọ́ Ibrahim táyè bá bẹ́ẹ̀mẹ̀ já ìbùkù sábúrú mẹ́ gbogbo sáyẹ́sí náà ó láyè kí nǹkan bàdẹ́dà lẹ́yìn rẹ̀ yọ́ wà lọ sí àṣááyù alímọ̀ ọ̀dàmù oníkápẹ̀ oníjì tá ti sọ báhùn àti dé nǹkan mọ́lẹ̀ báhùn sẹ́sìn náà yọ́ wà lọ sí yọ́ fàfàfà àti mẹ́ríwà tá a yóò wà lọ sásàfà àti mọ́rúwà yóò bẹ̀rẹ̀ sọ́fà 1 mọ́rúwà 2 padà sọ́fà 3 padà sí mọ́rúwà 4 tó bẹ̀rẹ̀ ní sọ́fà yóò padà sí mọ́rúwà tó bá ṣe méjèèjì yẹn tán kò gbọ́dọ̀ gẹ́rùn ẹ̀ kò sì gbọ́dọ̀ fa yóò kù sí orí ìrọ́mù rẹ̀ kò lásọ mí ìrọ́mù kódà ìbáàdé

tí wọ́n lò ní mìnà bó mìnà ti jẹ́ mìnà dà gẹ́gẹ́ bí ìdí àbà fún àgbẹ̀ lóko níbo ń pè ní ìdí àbà ìdí àbà oníbi tábí ọmọ tẹ́tù sí lóko tọba dé ọfẹ́ bọ́sọ rẹ̀ kọ́ so oko ìdí àbà náà ni ọbọ̀ sọkọ́ ìdí àbà ọ wà fẹ́ dáná ọ̀sán ni o yírànfẹ́ gún ni o odó rẹ̀ ni o ibẹ̀ ni ọ oko tó fún pé kó fi sọ́ọ̀pù ẹ̀mí iṣẹ́ torí pé kìí ṣe gbogbo òjò ní máa ń lé àgbẹ̀ tó bá jẹ́ òjò tí ó lè yóò tún máa sáré bọ̀ ń bẹ̀ yóò wà sinmi síbẹ̀ tí wọ́n bá ní nkẹ́kẹ́ tí wọ́n fẹ́ mú lọ lé ṣùgbọ́n kò ṣe é mú lóòjọ́ àti kí wọ́n kọ́kọ́ fi bí ọ̀sẹ̀ kan kójọ ìdí abà náà wọ́n máa kójọ sí wọ́n tó kó nǹkan lọ ìdí abà ni mìnà dàbẹ̀ torí kíni wọ́n máa rọmi lọ sí mìnà torí pé mìnà láàkó gbogbo ẹrù sí ní ọjọ́ kẹjọ yẹn àá wà iṣu bẹ̀mọ̀ júmọ̀ yìí tọ́bá ti ń di eh, ìyàlẹ́ta ọjọ́ kẹsàn yóò mọ̀ arọ́fà nìyẹ ó gálù kú ó kú ní mìíràn àmà lọ sí arọ́fà àwọn àmì ti fa áṣì jámù láàrin dúrà àti áṣì ìdásíkò áṣì ó gálù kó máa ṣàdúà ní bẹ̀lọ́n gidi kí èsì kéke kí ní tóòrùn ó fi wá wọ̀ tóòrùn bá ti wọ̀ á àwà ní kò múzẹ̀lífà àti bádà ṣùrù ìgbà tó rò bá yọ ní ọjọ́ kẹwàá tí ọmọ jẹjọ léyá tọ́jọ́ kẹwàá àwà múfù a ma lọ sí jamurotu alẹ́ akọbati alìkúbúrọ́ ẹyọ kan náà lálẹ́ kan lọ sí ka ní òkúta lẹ̀ èyí tó kéré lákọ̀ọ́kọ́ kan ẹ̀ẹ̀kẹta kọ́ bùsọ́ náà mẹ́ka ẹ̀ẹ̀kẹta nìkan ilé òfin máa ń dá wà lálẹ́ ìjọ nǹkó tó pín tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń bẹ̀ ó ní gbogbo ayé fẹ́ lẹ̀ ìjọ kan ẹyọ kan gbogbo yín ibi òkúta yọ lẹ̀ kọlẹ̀ sábà àṣọyà lẹ́kùn méjì tó wá ti lẹ̀ tán yọ one kò ní

bárbì tètè nù tọba dé mẹ́ka yóò wà lọ sí tọwáfù tá ń pè ní tọwáfù lè hajji o ń tọwáfù lè ìfádọ̀ fẹ́ìdá àfọ́tù bin àrọ̀fàtí fàdùkú lọ́nà mẹ́ṣẹ̀l haram yóò wà lọ yípo kàbà lẹ́ẹ̀méje ní mìnà tọba ọkàn yípo kàbà nìkan níjọ́ tó ń ṣẹ̀déhùn kọlọ ta safati mariwa yọ sẹsẹ wa ta safati mariwa ni igba yẹ pada pada yọ ba pada si mina yọ wa ma sọ ọrunjọ meji ti ba n kanju ọrunjọ mẹta ti ọba kanju yọ si ma lẹku lójoojúmọ lẹyìn ìgbà tó rùn bá yọ tọ́bá wá di pé ọ láìláìlọ́lọ́ èdè ń tí bá lọ sí ọdún tó bá ti fari rẹ̀ tó sì lẹ òkò ó ti lè bọ́ àsọ́ọ́lẹ̀ ṣùgbọ́n kò lè súnmọ́ bẹ̀ à ń pè ní àwọ̀wálù ṣùgbọ́n tí wọ́n ti tọ́ọ̀pù lè fábọ̀ ìbọ̀wọ́ ti ó ti tàhálálà tàpáwátá irú ẹni in tó tó kù lọ́rùn rẹ̀ yàtọ̀ sọpá ń sẹ́ bàdá tó jẹ́ iṣẹ́ hajji kò ju tọ̀wáàfù ìdàgbére lọ tọ̀wáàfù ìwàdá tọ̀wáàfù ìdàgbére àbọ̀m̀bì òun náà ẹni او العكس الاختلاف كي يوكي ومراتي حجي بنو على و بلو يرمو يوكا بنا تدي ميكوت يوم اقوي اللهم لبيك حجا اللهم لبيك عمره في حجه في الحجه او اللهم لبيك عمره وحجا معا وبردها

ní ìjọ ọdún nǹkan mẹ́ta ni ó ṣe o bí bàbá àwọn ṣe ṣe nǹkan méjì nǹkan mẹ́ta ló ṣe ń jẹ yóò fàárí ó tó lè ṣàtàlù àwọ̀lì yóò sì tún sọ òkú yóò sì pẹran sẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tí àbá ọkọ̀ ṣe kò sí múṣkílá torí pé wọ́n bí àdúgbò jọ́nà lọ èrò pọ̀ ẹlùmí lè mẹ́tì ìràyè fàárí tí ó lọ lẹ́kọ̀ọ́ ẹlùmí ti lè lẹ́kọ̀ọ́ tí ó fi pẹran wọ́n wọ́n bẹ̀rẹ̀ nígbà pé ah, àdúgbò èmi mọ́kọ̀ kọ́kọ́ pẹ̀rẹ̀ máa ní àdàbí ní gbogbo tó kálukú bá ti ṣe ọlọ́run ti gbà

ìkọ̀kẹ́ ti dọ̀dá dúró kí ni túnmà rẹ̀ yóò gbé ìrọ́mù láti mẹ́kọ́ọ̀tù yóò máa sọ wípé Allahumma labbaika umratan mutamatti'an biha ila al-hajj ọba dẹ́dà mo ń gbé ìrọ́mù ìfọ́ láti ṣe umrọ́ ṣùgbọ́n tí n bá parí umrọ́ mi mo fẹ́ bọ́ sọ́ọ́lẹ̀ tí mo fẹ́ dára alé padà ní tẹ́tẹ̀ wà gbá sọ hajj onú ọmọ ṣe làbájá tó wá ti dé ìyàtọ̀ tí ẹ̀rí tó ń bá dé sí maka umúrọ́ ni ó ṣe ló dìdì yóò ṣe tọ̀wáfù tó àpàdé ẹ̀ yóò yàn láti àrákà méjì yóò sì lọ sásàfà àti márùwà kí ló wà tẹ́lẹ̀ rẹ̀ yóò wà gé orí rẹ̀ yóò fàrí tàbí kọ́ rẹ̀ rẹ̀ lẹ́ o ń lè bọ́ sọ́ọ́lẹ̀ bómúyàwó wa o lè máa súnmọ́yàwó rẹ̀ o lè táǹsẹ̀ yóò mú tẹ́rìwíyà yóò wà ápàá sí ibi rọ́ọ̀mù rẹ̀ yóò lọ gbé ṣé yóò tó pàdánù kọ́ọ̀tù ní kálà ibi tí bá ń gbé mọ́kà náà ni ó ti gbé òtẹ́lì tó dé sí ilé ọ̀rẹ́ rẹ̀ tó dé sí ilé àfà rẹ̀ tó dé sí ibi tó ń gbé nǹkan náà ni ó ti gbé ìrọ́m lọ́dẹ̀ jọyìn ọkọ̀ bọ́fẹ́ afẹ́rin lọ ní bọ́fẹ́ gun nǹkan ní yóò mọ̀ lọ sí Mínà òun ọparí ṣe fine nígbọ̀ wá di pé hajji dé yóò ṣẹ̀ṣẹ̀ wà gbé ìrọ́mù padà fún hajji ọ̀hún tọ́bọ̀ wá ṣe tọ̀wáfùlì ìfàádọ̀ sáàpẹ́ tọ̀wáfùlì hajji yóò tún ṣe sáyù bẹ́yìn sọ́fà wal marwa fún hajji rẹ̀ tó pé hajji ló ní tẹ̀léyàn umrọ̀ wọ́n èé ṣe ìbádà mustaqilla kájọ sàfá mọ́rọ̀ àtàmọ́sáhùn wọ́n èé ṣe ìjọsìn tọ̀ dádúó tí ọ̀bà kónú múrọ̀ yóò kónú hajji kéèkéé tí èyàn máa wà máa káà òtúpadà jẹ́ wọ́n jẹ́ lọ sáàfà àti mọ́rọ̀ wọ́n fẹ́ fi bẹ̀lọ́n àìrí máa ti bẹ́ẹ̀ o tọ̀wáfù lálọ máa ti lára àwọn èèmà tọba dẹ́dà ìrìn ibẹ̀ ọba dẹ́dà wá ní kò burú ànábìsàrí fún kèé pa wọ́n dandan kẹwà lórí ìmara béèyàn bá só tí rẹ́sà fàtí mọ́rọ̀ kọmọ bá ń sọ yàtọ̀ sí tọ̀wáàfù bákan náà èyí lè ṣe bìnà lórí àṣáyù bẹ́yìn sọ́fà wà mọ́rọ̀ kí ni bìnà ó ti wá sí sàfà ó sàfà wà ń ó dé mọ́rọ̀ láti sàfà sí mọ́rọ̀ tó parí sọ́fà

tó ṣe tàmọ́tírì òun náà lẹ́tọ̀ọ́ òun náà ó ṣe dáìdàlà òun ó ṣe tọ̀wáàfù dàgbére tọ̀wáàfù dàgbére ta ló ní o hajji ló ní umúrọ̀ ò ní o ká tuntun sọ gbogbo ẹ má lọ ṣe umúrọ̀ a ní ṣe tọ̀wáàfù dàgbére kìí ṣe dandan fún ní umúrọ̀ ṣùgbọ́n àtúnmá fi súnmọ́ lọ́n táyì bá wà ẹnìkan wà ń bẹ wọ́n gbé tọ̀wáfù dàgbére kú òfò ta náà ni ó ní gbogbo obìnrin tó ti parí iṣẹ́ ájì ọwọ́ afúsàtà tí ó ń lọ yóò gùn plane ní ọ̀túnla ọwọ́ afẹ́ ṣe tọ̀wáfù lùwàdá ní ọ̀la ó di àsùnbà rẹ̀ ní lọ́bàwà ọ̀fọ́lá irú ẹni bẹ́ẹ̀ ọba dẹ́gbà yọ̀ǹda látorí nẹ́bì ọmọ àlọ́ wọ́n wùdẹ̀ dáhùn yàrá dúró gẹ́gbẹ́ sẹ́rẹ̀ sí àwà sọ̀fíyà radiyallahu ta'ala anha wa ardaha tawaful wada ní umrata lọ́kàn ara ń tàn pariwo nù kò ní ìdíkádà pè yẹn o mọ̀bà ní àárọ̀ ah, tawaful wada olówó ni o ṣùgbọ́n ìmọ̀ kọ̀wìn yẹn lọ mọ́ka ní a bá lọ ìtẹ́sì lókọ tó tóbi ní a bá lọ ṣe tọ́wọ́fì wọ̀dá ẹnìkan wá ń dúró èèyàn rẹ̀ pé ṣé àti ìparí ní à ah, bá ṣe parí jẹ́ ní ká tún máa bọ̀ sáfà fún àtúbọ̀rọ̀ mọ́ta fáfà àmà tó ní pé tọ́wọ́fì ìdádúró gbọmọ̀ aláwọ̀ ní wọ́n tó kọ̀ ní sí asọ́fà wal marwa bẹ́ẹ̀ tí sọfà àti marwa àti sọ wa èwo ní gbogbo àwọn nǹkan yìí tí ọ̀rọ̀ yẹn wọnú ara wọn ó sì dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn àfà kí lẹ̀ rí wa ìyàwó Aisha ń sọ wípé ọ̀rọ̀ jìnà mọ̀sàlásálàm ajáde pẹ̀lú ànábì tí hajjatul wada ní hajji tánàbí ṣe tó fi dágbére fáyé fàmínà mọ̀nà àhálà bí umrọ̀ sí ń bẹnu wa lẹ́n tó jẹ́ pé umrọ̀ lóhun lọ́fẹ́ wá ṣe ìtumọ̀ ní pé tàmọ́tù lọ́fẹ́ ṣe yóò parí umrọ̀ tán yóò bọ̀ sọ́lẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wà mú aṣọ ajim sọ̀rùn tó di ọjọ́ kẹjọ wàmínà àhálà bí umratin wà hajjatin isi ń bẹnu wa lẹ́n tó jẹ́ pé àti múra àti hajji lọ papọ̀ lẹ́ẹ̀kaná bẹ́ẹ̀ sì ni wà minna mẹ́nà àhálà bil hajji wahda ó sì wà náà rẹ̀ pé hajji nìkan lọ́fẹ́ wá sí fọba dẹ́dà ṣùgbọ́n níbi sàrásálám kí ló ń ṣe anábì wa náà nígbà ọ̀yá tó dé mẹ́kà adìkọ̀rẹ̀ ìlúmọ̀rọ̀ àníbí ṣe ń jẹ́ sí umúrọ̀ ṣùgbọ́n mọ̀ sí ìjàsúmúrọ̀ ọ̀bọ́ sọ́ọ́lẹ̀ tó rẹ̀ ń tọ́ bá ti mú nǹkan tí ó pàwá tó mẹ́rin tí ó pàwá in tó dáa fún náà ní kọ́mọ̀ bọ̀ sọ́ọ́lẹ̀ kó wulẹ̀ sọ́ di àwọn apá kẹta wípé no tàmọ́tù ló ṣe torí àrẹ́bí sọ wípé lọ́ọ̀ ìsàkbáltù min amri mẹ́sàgbártù lẹ́jẹ̀ lámà sútù là hádìyà wọ́n gàtù ha umratan ha kápẹ́ mi náà lọ dojúkọ bí mọ́ kọ̀yìn sí ni ìbá sì ti umratan bàbọ́rọ̀ alẹ̀ èmi náà ṣẹ̀ṣẹ̀ wà gbé ájì wọ́n ní ìtànà bí sọ jáde lẹ́nu ànábì wa kò papọ̀ lẹ́ẹ̀kẹ̀kẹ̀ náà láti fi sọ fún wa pé èyí tó bá ti bó ń kálukú mú ń bẹ̀ tó fẹ́ ṣe fàmọ́sàbà bìrìárì ẹnì kan lẹ́ẹ̀kẹ́ bu ẹnì kejì àwamọ̀ ẹ wá máa wo ìfìrọ́dùn tá a pè nọmba wán téèyàn bá parí ẹ̀tàn pátápátá kò sì ní ẹran tí ọ̀pá ẹran tá a wá ní ẹni ọba ṣe tàmọ́tù ọpa yìí àti kìrọ́nù ọpa ẹran wo ni o náà ni ṣáàtún ewúrẹ́ kan bẹ́ẹ̀ àgbò kan àwọn ṣúbúrù bádánàtín àwọn ṣúbúrù bákọrọ̀tín àbí kí wọ́n dá màlúù kan méje ìdá kan bẹ̀ èyàn méje ọjọ́ dáwọ́ra kan àbí èyàn méje ọjọ́ dáwọ́ra ràfọ̀mí kan ó ń tàn bóòlù bá a tẹ́ máa

bẹ́ẹ̀sìn bá ti ẹ̀sìn fẹ́ yọ ìjẹ́rẹ̀rẹ̀ fún òní wọn ò ní a mọ́ṣe dáadáa o ọ̀bàdàdà àwọn bí ọ níwà ní kàṣẹ rẹ gbogbo àwọn tí wọ́n ti bí ọ̀n mọ́jẹ wọn sàárẹ̀ o àwọn tí wọ́n ń kẹrù ọ̀nà báyìí mọ́jẹ wọn jábọ̀ o àrígbọ́ ọbú lórí hajj ọdún yìí mọ́jẹ ká gbọ́ àti mí ìtàtù máa gbogbo ẹni tó ti tí èyí rárá ọlọ́njẹ́ náà lè lọ láyé àtàlàfíà ṣìgbáwò mẹ́jẹ̀ kí a ṣe hajji ti ṣẹ̀tọ́n wọ́n rà ní kẹsì rẹ̀ hajji rẹ̀ alhajju almabrur ó ní wọ́n fẹ́ kan wá sí kòngẹ́ rẹ̀ wọ́n وصلى الله وسلم على محمد وعلى اله الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعملون ثم الصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا للأولين بل وصية للآخرين قول الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا فربنا سبحانه وتعالى فرض على عباد المؤمنين حج بيت الحرام على اختلاف اهل العلم قال بعضهم فرضيته في السنة السادسة من الهجرة والقول الثاني أن الله سبحانه وتعالى فرض الحج في السنة التاسعة من الهجرة وحج صلى الله عليه وسلم في السنة العاشرة صلوات ربي وسلم عليه لذلك سميت حجته حجة الوداع أمة الإسلام نوع الله سبحانه وتعالى حجة ليكون فسحة لعباد المؤمنين فالنفس مجبولة على حب الفسحة فأنواع المناسك ثلاثة الإفراد والقران والتمتع وأيهن فعل رسول الله صلى الله عليه وسلم اختلف العلم في هذا ولكن ذهب الشافعية والحنابلة إلى أن التمتع أفضل أنواع المناسك وذهب الحنفية إلى أن القران هو أفضل أنواع المناسك وذهب المالكية إلى أن الإفراد هو أفضل أنواع المناسك أمة الإسلام الإفراد أولا والإفراد هو الإحرام بالحج وحده هو الإحرام بالحج وحده فإن الحاج إذا أهرم من الميقات يلبي بقوله اللهم لبيك حجا ثم يبدأ بالتلبية والتلبية متكونة من ثلاث جمل وكل جملة ابتدعت بلبين فيقول الحاج بعد أن أحرم من الميقات مفردا الحج لله سبحانه وتعالى يقول لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ويقطع التلبية إذا رأى البيت اختبر العلم في هذه العبارة فذهب بعضهم إلى أنه متى ما وجد جدار المسجد يقطع التلبية والقول الثاني لا بل المراد بالبيت هنا البيت العتيق إيه؟ الكعبة وبهذا أدين ربي سبحانه وتعالى أن الحاج أو المعتمرة لا يقطع التلبية إلا إذا رأى الكعبة فإذا رأى الكعبة فإنه يتوب بالبيت طواف القدوم وطواف القدوم للحاج المفرد سنة مؤكدة فإذا انتهى من هذا يصلي ركعتي الطواف ثم يتوجه إلى الصفا فيسعى بين الصفا والمروة فإن سعى بين الصفا والمروة بعد أن طاف طواف القدوم فإن سعي وهذا سعي مقدم على الحج لأنه لا يعيده إذا جاء لطواف الإفاضة يوم النحر إن أمكن ذلك أمة الإسلام إذا سعى المفري بين الصفة والمرأة يبقى على إحرامه ولا يتحلل بحلق رأسه أو بتأثيره فإنه لا يتحلل بشيء من هذا وإنما يبقى لإحرامه إلى يوم التروية ويتوجه إلى منى ثم من منى يبيت بمنى وفي صباح يوم عرفة يتوجه إلى العرفة ولا يغادر عرفة إلا بعد الغروب ثم يتوجه إلى الجمع المزدلفة فيجمع بين المغرب والعشاء ثم يبقى بمزدلفة يبيج بمزدلفة ولا يبيت بمزدلفة إلا بعد الشروق فيتوجه إلى جمرة العقبة الكبرى التي تل الكعبة فيرجع مئة يوم النحر ثم يحلق رأسه ثم بعد أن رمى يحلق رأسه وليس عليه هدي إن أمكن له يتوجه إلى مكة فيطوف طواف الإفاضة ولا يسعى مرة أخرى إلا إذا لم يسعى في مرة الأولى أقصد عند قدومه في الحج أمة الإسلام أما القيران فنقول عمله كعمل المفرج إلا أن على الم... على على القارن الهدي أي هدي لأنه أحرم لنسكين في إحرام واحد ومن ميقات ولم يعد إلى نفس آخر وغير هذا من أقوال أهل العلم أمة الإسلام فيبيت بعد ذلك بمنى ثلاث أيام لمن لم يتعجل فإن كان متعجلا فإنه يغادر منى بعد يومين ولا بد أن يغادر قبل غروب الشمس فإن غادر قبل غروب الشمس ونسي شيئا بمنى وأتى لأخذه بعد غروب الشمس وجب عليه المبيت بمنى مرة أخرى وبهذا انتهينا من الحج من حج الإفراد وحج القران ونسأل تعالى أن يتقبل من اخواننا المؤمنين أي نسك فعلوه وأن يرفع بذلك درجاتهم ويمحى بذلك سيئاتهم وهو لذلك قدير ومجرد كبير أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين عباد الله اتقوا ربكم في السر ولا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام فنور ثالث من أنواع المناسك الشرعية للحج التمتع وهو الاتيان بالعمرة منفردة ومنفصلة عن الحج يحرم المتمتع من الميقات ويلبي بقول اللهم لبيك أمرة متمتعا بها إلى الحج فإنه يلبي حتى إذا رأى البيت يقرأ التلبية فيتوب طواف القدوم طواف العمرة ثم يقع بين الصفا والمروة يصلي بعد الطواف يصلي ركعتين خلف مقام إبراهيم ثم يسعى بين الصفا والمروة ثم يتحلل تحللا كاملا بحلق رأسه أو بتقصيره فإنه يأتي ما يأتيه الحاج سابقا وليس عليه شيء من محظوراته الإحرام ويبقى متمتعا بهذا إلى يوم الثامن من شهر ذي الحجة ثم يحرم من مكانه بمكة للحج ويتوجه إلى منى يبيت بمنى ومن منى في يوم التاسع يتوجه إلى إلى عرفة ومن عرفة برجل الشمس إلى مزدلفة يبيت بمزدلفة ثم يغادر مزدلفة بعد الشروق في يوم العاشر يوم النحر يوم الحج الأكبر على قوله ثم يحلق رأسه بعد عن رمى ثم عليه الهدي كالحج القاري ثم إن أمكن أن يطوف طواف الإفاضة يتوجه إلى مكة فيطوف طواف الإفاضة كما فرض صلى الله عليه وسلم ثم بعد ذلك يسعى بين الصفا والمرأة لماذا؟ لأن أمرته الأولى لها السعي الأولى السعي الأول وكذلك سعي الثاني للحج ولا يجمع بين الحج والعمرة بسعي واحد كما فعل القارن وهذا خلاف بينه وبين القارن أمة الإسلام وهكذا بين أنواع هذه المناسك حديث أم المؤمنين المخرج في الصحيحين قالت أم المؤمنين عائشة رضي الله تعالى عنها الصديقة بنت الصديق خرجنا مع صلى الله عليه في حجة الوداع فمنا من أهل بعمرة ومنا من أهل بحجة وعمرة ومنا من أهل بالحج وحده ولكل كلام من كلامها تفسير مناسب لما ذكرنا سابقا فنسأل الله الرحمن أن يوفق إخوان الحجيج بحج مبرور وسعي مشكور وذنب مغفور وعمل متقبل وأن يجعل الجنة مأواهم لما جاء من حديث أبي هريرة الحج المبرور ليس له جزاء إلا الجنة فنسأل الله تعالى أن يوفق من لم يحج من هذه الأمة بحج مبرور وهي تقبل ممن حج سابقا وألا يجعل الشيطان فرصة لإبطال وإفساد حجهم عليهم وأن يجعلنا جميعا من المقبولين اللهم ربنا اجعلنا ممن يتبعنا القول فيتبعنا أحسنا اللهم ربنا اعز الاسلام والمسلمين اللهم ربنا اعز لسوى المسلمين ودمر عداك اعداء الدين اللهم ربنا دمر عداك اعداء الدين اللهم ربنا كن معيدا ونصيرا اللهم ربنا كن معيدا ونصيرا اللهم ربنا إنا نسألك يسرا ليس بعده عسر وغنى ليس بعده فقر وسعادة ليس بعدها شقوة يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسي وصلنا الملائكة وصدق بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مفاسر الثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء صلي للرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Degeri حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة وقد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استو استو واعتدلوا سد الخلل استو بين مناسك استووا الله أكبر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 إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام والمسجد الحرام الذي جعلناه للناس سواء سواء العاكف سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والقائمين والركع السجود وعبد في الناس بالحج يأتوك رجالاً يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا ويذكروا اسم الله على ما رزقهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا كففهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر Thank you. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله